n tá a pè ní àkòrí títò ní gangan pé gbogbo àwọn ìnáwó tá à ń ṣe à ń sìnkú àgbà à ń ṣe ìyàwó à ń ṣe gbogbo ẹ̀ àwọn máa àwọn yẹn máa ń dá owó lé lórí lọ́dọ̀ tèmi lọ́dọ̀ tiwa ohun kan lájọ fún nǹkan ṣọ̀kan báyìí àwọn pé sórílì ní fi ṣe kéèyàn ń náwó sórí ìgbéyàwó kéèyàn ń náwó sórí òkú àgbà kan dáńdáń àná jùjùjù àná jùjùjù kan èbí pósí náà èyí kan ni ó jẹ́ ẹran tán náà ló padà gbẹ̀yìn màálùú mm. pé kí nìkan tẹ̀yìn rí sí káfíká ètò ìlẹ́sẹ̀lẹ̀ kí nìkan tó jẹ́ èròǹgbà tiyín. èròǹgbà tèmi nípa gbogbo nǹkan tẹ́ ti sọ kalẹ̀ ni wípé ṣe rí tí owó bá wà bá ṣe ń sọ pé àná jùjùjùjùjùjù ṣe rí lómi fifty million naira tí báǹkì bá yọ kúrò nínú àkáǹtì ẹ̀ kò lè mọ̀ irú èèyàn bíi tèmi báyìí. <laughs> irú èèyàn bíi tiyín báyìí. owó yìí máa pọ̀. kò lè mọ̀ ìwọ̀nba téèyàn bá ní tó bá yẹ pé ẹni tó lè àfọ́ láti ṣe wedding hundred million naira tàbí òkú hundred million naira wọ́n pè tóun bá ṣe tán òun ò tiẹ̀ mọ̀ pé òun ń ṣe nǹkan kan fine kó ṣe wedding owó ayọ̀ là ń ná hmm. ẹ̀ẹ̀kan ni nílé ayé so bó ṣe rí nìyẹn ṣe rí owó èmi máa ń sọ fáwọn tó bá patronize mi ṣe rí owó túláàsì òun lèèyàn máa ń ná lọ hospital òun lèèyàn máa ń ná nílé ẹjọ́ torí ẹ̀ ní choice Hmm. tí dókítà wa fẹ́ ṣiṣẹ́ abẹ fún yàn tó bá ní pé a tó dáwọ́ lé o three hundred thousand la máa gbà. ìyẹn ò tẹ wá ní jẹpin gbogbo ìyẹn wà ní jẹpin gbogbo wa èèyàn máa sán ni ṣùgbọ́n torí wípé èèyàn ti ẹ̀rí àánú gbà àìmọye àwọn tọ́jọ́ bí wa lọ́jọ́ kan náà wípé pé hmm. wedding yìí hmm. wọ́n wọ́n ojúmọ́ ò rí jọ wedding yẹn gbé hmm. ni pé yóò sanwó ọpẹ́ ni hmm. ṣùgbọ́n téèyàn ò bá wà ní hmm. ìwọ̀nba nǹkan téèyàn bá ní má kọjá yìí ẹ lè tù. kò jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì kó tó wá di pé ayọ̀ ọ̀dà yín pátápátá pátápátá ah lórí ẹ̀rọ alátagbà àwọn kan wọ́n fẹ́ mọ̀ ní dubai báyìí báyìí báyìí lẹ́rọ̀ ó ti tó ó ti tó ó ti tó ẹ jọ jàre alága tó pọ̀ sí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi <laughs> akọbani méjì yàrá wọn. Ah, akọbani méjì yàrá wọn <laughs> lẹ́yìn ètò ẹ̀rí tí ìfojú rí tóun tí gbogbo àwọn aráalé wa ń sọ wípé àwọn fẹ́ kàn sí àwọn oníbèrè táwọn fẹ́ bí yín jàre pé ẹnu yín mú káwọn tẹ̀ wá bá mi kọ̀yà àwọn fẹ́ bó lórí kọ̀yà àwọn èbúté tí wọ́n lórí lẹ́nu àwọn fẹ́ kọ̀yà ọ̀nà wo ni wọ́n lè gbà kàn sí yín pàápàá jùlọ àwọn tó bá fẹ́ ṣe iṣẹ́ alága náà ká jẹ́ ká mú látòrí instagram àti facebook. ẹ lè send me direct message lórí instagram alága alaga underscore toh underscore p-o-r-s-c-h-e alága tó push. lórí facebook mi náà alága tó push náà ni mo lò bẹ́ẹ̀ tó bá wá jẹ́ pé wá fẹ́ kàn sí mi lórí aago bóyá lórí whatsapp mi bóyá ẹ fẹ́ pè mí ẹ wà wá sáàpù yẹn já múlẹ̀ rẹ̀. Mm. ẹ é àmú àmú ibi ibi tá ti mú àmú ibi tí ẹ̀yin ò ti ní sí mbẹ̀ ńgbà táwo mu ṣe rí ẹ̀yin olólùfẹ́ ètò ojúmọ́ ire abala tá a mọ̀ gbà lọ́lé wa náà rè àmọ́ fún ìpolówó ọjà agúnmòwò gbogbo ìpolówó yín kẹgbẹ́ sórí Orísun tẹlifíṣàn a wà kejìlélógún coca street ní orímọládé bus stop college road nílùú èkó ń bí gbogbo ohun tẹ́ ẹ̀ bá ń ṣe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 ìpolówó ọjà ṣe pàtàkì alága tó pọ̀ a ní nǹkan tó pọ̀ tá a máa ṣe màámi. tí òun gbogbo ẹ̀yẹ lólùfẹ́ wa pátápátá ibi tá a bá fi àdàgbà ètò tọ̀sẹ̀ yìí sí òun náà láti dé dúró yìí mm. àmọ́ ẹ má gbàgbé wípé ìwọ̀ntúnwọ̀nsì ni kẹ́ ẹ jẹ́ ká ṣe gẹ́gẹ́ bí mm. mi àtẹ̀gbọ́n mi àti bí alága tó pọ̀ ṣe sọ ẹ jẹ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì ẹ get náà gẹ́gẹ́ bí ọ̀gá mi náà tún ṣe sọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọn ni pé ìpolówó ọjà òun ló ṣe kókó òun làgùn mò ń ẹ jọ̀ọ́ ẹ gbé polówó ọjà yín wá fún gbogbo ẹni tẹ́ ń ṣe ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ara ẹ̀ ń ṣaṣọ ẹ̀ ń ṣe bíìdì ni àṣẹṣọ àbí gbogbo nǹkan tí wọ́n lè lò ní wẹ́ẹ́dẹ́ náà fásitì tá a yìí àsìkò ayẹyẹ ni ẹ má dọ̀ọ̀lá ara yín mo ti máa sọ fún yín ó bá wù yín ká jọ́nu ilé kẹ́ máa wù mí ráì ẹ má kọ̀ mọ́ hòtẹ́ẹ̀lì kẹ́ máa rẹ́rìn ẹ máa bọ̀ lówó tí ò gara kò fàpò lára kò fàpò yá ẹ kú lè fẹsẹ̀ ìdẹ́kàlàbà débi pẹ́ polówó débẹ̀ àmọ́ ọ̀nà tẹ́ máa fi polówó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 olórí olúwakẹ́mi ìyàndá lórí facebook ó ti kún àmọ́ ẹ fi ìfẹ́ àti ẹ fi tẹ̀lé mi ìnáwó kájọ tẹ̀léra wa. ẹ àmọ́ kí n tó wá sọ wípé ó dàbọ̀ má má fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ efipels àwọn ni wọ́n ṣe bíìdì ọrùn mi àti wọ́n ti mọ̀ pé wọn ò láìkí ariwo lọ títí àmọ́ nǹkan tí mo láìkì jù lára ẹ̀ṣọ́ bíìdì tí wọ́n fún mi tó wà lọ́rùn mi òun ni wípé creativity wà nínú ẹ̀. ṣẹ́yìn náà ṣáà ti rí wípé ìlú ní ẹ̀wọ̀ creativity tó bá gan ni torí láti dá tí mo ti rí àwọn accessories báyìí tí mo ti rí costume oríṣiríṣi mi ti rí i tó gbélú dání ó jẹ́ pé ìlú ti tèmi ohun tó kọjú sí mi ọ̀tọ̀ ni ohun tó kọ sí ẹ̀gbọ́n mi àwọn náà fọgbọ́n wọ fìlà onílù àmọ́ kò lè dàbí ìlú ti tèmi ó ní swag nínú ó pọ̀ <laughs> àwọn máa fi eléyìí sọ wípé a ti fẹ́ máa fi tẹ̀síwájú a máa fi ṣe ó dàbọ̀ lórí ètò àbí àlejò mi ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ máa lọ mo níyan tí mo fẹ́ fún yín ló jẹ́ kí n sọ abẹ́fẹ́ jókòó táwọn aráalé ah. iyán wà ó ẹ jẹ yán. mi ì jẹ yán máa jẹ gbọ̀ngàn sí i ẹ kọrin ẹ ti kọrin ìjówọlé fún èmi ẹ kọ kátẹ ní pé ìyàwó ọsìngín náà ẹkọ tí wọn náà fún ká máa fi yẹn lọlé ká máa fi lọlé àbí. oya olórí àwọn òde àtú òde àtírì ó dẹ̀rẹ̀ rẹ̀ èé ó yá èé yéba ṣá máa ṣe ìgbádùn oyin ọmọ ọmọ tó ní kàkà yìí ah! ìjàngóra nǹkan fámì. kàkà kàkà dà yéba kiri somebody ṣé wọn mẹ́kẹ̀ẹ́ kan kárí ya ọmọ mẹ́ta yìí one body. Ah! alága sọfọs ẹwọ ẹgbà ẹgbà bá rẹ lẹ ó dọwọn ẹni àti ìpadà dọ̀rẹ́ ara àwọn ẹ̀gbọ́n kan iná lọ́wọ́ rẹ yìí lọwájú ara <laughs> ẹwọ ẹyẹ lólùfọ wa nílé ó dàbọ̀ ó dàbọ̀ adùn ká fi ire àti ayọ̀ ká fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. wedding ló ń ṣe sultana ló máa wọ mo sọ fún sultana atẹ́fún sultana atẹ́fún ló máa kú.